الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد يا عباد الله يا عباد الله تذكروا أوامر ربكم فافعلوا وافعلوا ما تؤمرون يا عباد الله تأملوا محارم ربكم فاجتنبوه لعلكم تفلحون واعلموا أن تقوى الله عز وجل هي المنجية من عذاب الله قال سبحانه يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم أيها المسلمون إن باب الإحسان باب واسع لا يدخل فيه إلا الموفقون الذين اصطفاهم الله عز وجل لخيرين الدنيا والآخرة فالإحسان تارة يكون في أمور الدين وتارة أخرى يكون في أمور الدنيا فالإسلام كما كان عماد صلاح الدين كذلك هو عماد صلاح الدنيا فالإحسان في الدين فالإحسان في الدين يا عباد الله يكمن في تحقيق التوحيد وتجريد متابعة رسول الله صلى الله عليه وسلم وبقدر تحقيق التوحيد ينال أو تنال منازل الإحسان ولما كان الأنبياء والرسل عليهم الصلاة والسلام ولما كانوا أعلى الناس تحقيقا للتوحيد ووصفوا بالإحسان ونوح عليه السلام محسن قال تعالى سلام على نوح سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين فإبراهيم عليه الصلاة والسلام محسن قال عز وجل سلام على إبراهيم كذلك نجزي المحسنين ويوسف عليه الصلاة والسلام محسن قال تعالى ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين وموسى عليه الصلاة والسلام محسن قال تعالى ولما بلغ أشده واستوى واستوى آتيناه حكما وعلما وكذلك نجد المحسنين وهارون عليه الصلاة والسلام محسن قال تعالى سلام على موسى وهارون إنا كذلك نجد المحسنين والياسين عليه الصلاة والسلام محسن قال تعالى سلام على الياسين إنا كذلك نجد المحسنين ونبينا محمد عليه الصلاة والسلام سيد المحسنين قال تعالى وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك بالساجدين إنه هو السميع العليم بارك الله لي ولكم واجعلني وإياكم من الموفقين في أمور الدين وأمور الدنيا إنه على ذلك قدير الحمد لله رب العالمين وأصلي وأسلم على عبد الله ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين عما بعد أن يقول الله أبا ذكر ما رأسني بقوة àwọn àpẹẹtẹ ọlọ́run ọba tó pa wá o torí bí làákàyè wá yìí bọ́lọ́run ọba ti dá òun náà ni pé ọmọ ń gbàgbé ṣùgbọ́n ká máa rán ara wa létí káwọn náà ojú ma ẹran rántí fúnra wa torí mi ó sọ ìpè ẹ̀dá fún ẹran mi létí àwọn nǹkan kan wà tí wọ́n gbà yìí wọ́n gan rọra rẹ̀ létí tí wọ́n bá ní kí ni nǹkan àkọ́kọ́ tó yẹ káwọn rọra wa létí ní gbogbo ìgbà láì jẹ́ pé nìkan káwọn rọra wa létí òun náà láti ọ̀rọ̀ wọn wà. ẹ jẹ́ ká máa rántí fúnra wa kí ọlọ́run pa mí láti kí èyí rà rẹ̀ o kí ọlọ́run pa mí láti ní àkókò yìí àti níbi tí mo wà yìí tí mo ṣe ẹjá máa yára wà wò tẹ̀dẹ́kọ̀rọ àwọn anáwọ̀ bíkùn tàbá rántí àwọn àtẹ́kọ́lọ́wọ́ bá pa wáyìn àwọn olùgbé improvement ọba wa nínú bá a ṣe ń fọ́lù àtẹ́lọ́wọ́ bá a ṣe ń bá a ṣe wọ́n sọ tó náà ní ká máa tòtù kí ló dùn ó náà ní ṣe báyìí bẹ́ẹ̀ náà ni a máa ń kìnnà dáwọn kẹrin

ẹ̀wọ́n jẹ́ ká lọ ọmọ tàbí tákà yìí pé kò sí nǹkan kan tó lẹ́jẹ̀ ká máa fi àwọn nǹkan méjèèjì yìí tó tó ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ní mú ní súnmọ́ sí dáadáa ìbẹ̀rù ọlọ́run ọba ní mú ní jìnà sí àìdá ní sílẹ̀ ọlọ́run ọba jẹ́rìí ẹni ọ̀rọ̀ fọ́ra ní ìjọba tí mo pè ń tẹ́ nígbà bó òdodo tẹ́ ẹ bá ti lébẹ̀rù ọlọ́run àbùdó ń tàkùnlọ́ ayé ń dà wáyé kò sí bẹ̀rù ọlọ́run ẹnìkan jẹ́ ẹnìkan gbé kò sí bẹ̀rù ọlọ́run ẹnìkan sàbòjẹ́ ẹnìkejì kò bẹ̀rù ọlọ́run ẹnìkan yẹ ẹnìkejì jẹ́ kò bẹ̀rù ọlọ́run kódà ẹni ń ṣẹbọ kò bẹ̀rù ọlọ́run lọ́wọ́ ti ń ṣẹbọ ọ̀nà bá ní ń tẹ́sà púpọ̀ àyàjá ìlàkún pòrò ọ̀nà tẹ́ bá ti bẹ̀rù ní ọlọ́wọ́ bá àgàgà ọmọ ọlọ́run ọ̀sán ní ọlọ́run hijab kò sì onye ní sáré oníkòòkòwà ìtumọ̀ burúkán àwọn onímọ̀ kápín ká jẹ́ nígbàdá ní gòfúrán náà burúkán wọ́n ní tá bá ti bẹ̀rù ọlọ́run tá lè fún bẹ̀rù ọlọ́run gbogbo ìgbà ọfà ìdàgbẹ́ni fíyàn ọ̀fẹ́ ìlú wà àti ìdáwọn ọlọ́run ni لوحدي إن تتقوا الله يجعل لكم فرقانا الله نبي عباد بيروني yóò fi àgàgà káàrin ẹ̀yìn àti ẹ̀ṣẹ̀ dídá ẹ̀yìn dẹ́dẹ̀ ẹ̀yìn mùsùlùmí òdodo lọ́kùnrin lájẹ́ ni òun àdúgbò kùnrin lájẹ́ ìdíkàlọ́ ọmọ tó ojú ọ̀nà ṣíṣe dáadáa nínú ẹ̀sìn nínú ayé nínú ẹ̀sìn Islam ojú ọ̀nà fi dáadáa tí wọ́n ènìyàn máa fi dáadáa ẹni ọmọ pé báàbù rẹ̀ àbáwọlé ẹ̀ wá àbẹ̀ ọmọ fẹ́ o ẹnìkan ò ní wá ráyè wọlé sójú ọ̀nà náà ẹ má nìyẹn ṣe dáadáa olùṣe dáadáa àwọn ẹni rí ojú ọ̀nà yẹn tọ́lá ọba bá ti fi kòmùgẹ́ orí ilé láyé àti nàìjíríà torí wípé nígbà míì nínú sẹ̀ríà ìsìlámù tí wọ́n bá sọ pé olùsí dáadáa lè rìn a máa túmọ̀ ẹ̀ pé olùsí dáadáa nínú ẹ̀sìn nígbà mìíràn a tún ni túmọ̀ ẹ̀ pé olùsí dáadáa nínú ayé yẹn ni pé wọ́n bá sọ pé nìyà olùsí dáadáa nínú sẹ̀ríà ìsìlámù ẹlọ́mọ̀ wípé tí wọ́n sọ náà ni pé ó ń ṣe dáadáa nínú ẹ̀sìn ó tún ń ṣe dáadáa nínú àyè ẹ gbọ́dọ̀ rí ènìyàn nínú ẹ̀sìn kọjá pé ó ń ṣe dáadáa nínú ẹ̀sìn gbogbo ẹ̀sìn ní ṣe ṣùgbọ́n kọ̀ dáa nínú dáadáa láyé ẹ̀sọ́ fún pé kò má tó ti dáadáa sí àná lè mọ́ wa sọ́nà ọlọ́run àyè méjì ìgbàgbọ́dọ̀ nínú ọ̀sẹ̀ rẹ̀ àti ìsìlámù ẹ bá lóun ṣe dáadáa lè yàn kì í fẹ́ tó kú sí màgálá ìsẹ̀tọ́ takú sí madarasi nìkan ọ takú sí madarasi ó tún wá múra sí dáadáa táwọn ènìyàn táwọn ẹ̀dọ́ ọlọ́mọ ọba ẹ̀lẹ́kìtà ìjẹ́pù ní ìsáàlì káṣe dáadáa lọ́lọ́wọ́ ẹ̀sẹ̀ láti ṣe dáadáa tọ́lọ́wọ́ bákan náà káṣe dáadáa kẹ́dẹ̀ ènìyàn tọ́lọ́wọ́ bá dá ìwà àti ìṣe láwùjọ ṣe dáadáa táwọn ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́wọ́ bá dá méjèèjì ní ìsìlámù wọn bọ́lọ́ ń bá lóyún àwọn akẹ́kọ̀ọ́ mọ́tìlẹ̀ lórí pé ayé nìkan ni wọ́n ti di ada fáwọn ẹ̀gbẹ́ ìrìn àwọn òṣèlú ọlọ́wọ́n ọba lọ́mọ pé méjèèjì ni wọ́n kú lọ́wọ́ méjèèjì báyìí bí wọ́n ti mẹ́sìn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n mú dáadáa fáwọn ẹ̀gbẹ́ ìrìn náà ni wọ́n mú lọ́wọ́. nígbà tó jẹ́ pípẹ́ ẹ̀sìn Islam ọwọ́ aláti tó ayé sí ó sì wọ́n aláti tó àlùkìyà mọ̀ sí ìdí ìyẹn tó ti jẹ́ pípẹ́ ìtumọ̀ ti ṣe dáradára nínú ìṣẹ̀lẹ̀ à ló ti máyé tó tó mú ọ̀run náà tó bá ti dúró ṣe dáradára ìbọ̀lọ́lọ́run ìwọ náà wà tó tún wà ní ẹ̀dùn tó ní ayé bá tẹ̀lé tí wọ́n bá wá bí wá léèrè pé ọba dáadáa ẹ̀sìn kẹ́bà lè hẹ́sẹ̀ dáadáa nínú ẹ̀sìn òkìtẹ́ díẹ̀ wọn náà ní tàbí kò tàbí kí ènìyàn ti ọlọ́run ọba lọ́kàn ṣoṣo lọ́nà tó gbà yẹ tó tó tọ́ kó wá rìn ní gbòtútù àdúgbò yẹ ẹni mi ò kí wọn dáadáa ó lè kí dáadáa kó rù fún wọn dáadáa.

àwọn ànábì ọlọ́run ààrẹ ìṣọ̀lá ìṣọ̀lá wọ́n tó jẹ́ sí pé àwọn ni wọ́n dára jù láyé àwọn náà ni wọ́n tún dára jù lálùkìyà ọlọ́run wá ti dáadáa ròyìn gbogbo àwọn ni wọ́n dára jù láyé àwọn náà ni wọ́n tún dára jù nílẹ̀ gbogbo lálùkìyà àwọn ànábì ọlọ́run ń gẹ́ mọ́ni ọ̀rọ̀ ẹ̀gẹ́ ènìyàn kì í sàpẹẹrẹ fún wa bàbá dáa láyé kò sí ìdá dáa tó bá gbọ́ láyé kò sí ìtura àtẹ̀tẹ̀ yóò kù fún alọ́run ọlọ́dún gbọ́ fún alọ́run kó ti dáa fún alọ́run kó ti dáa fún aláyé ọ̀bàrà àti àdìdúyìn yẹn hasan wọ́n ti dáa fún hasan ọkìnà àgbà àbáyé àwọn ànábì ọlọ́run àtàwọn òṣìṣẹ́ ọlọ́run àwọn ni wọ́n ga jù àwọn lòkè àgbà níbi kápúrátì ti tàwùkì látara tí wọ́n púrátì jẹ́ èyí wọ́n wá di ẹni tó dáa jù lálùkè àwọn bàkàrà tí wọn náà bá wá fẹ́ dá ìdíbi wọn anábì wa nù ààrẹ ìfẹ́lá fún ọ̀sẹ̀lá olùgbé dáadáa nù mọ̀ anábì wa nù ààrẹ ìfẹ́lá fún ọ̀sẹ̀lá olùgbé dáadáa nù mọ̀ ọlọ́run ní sàlámùn aláàánú ìrùn fi láàálámi ọlọ́run ní àlàáfíà ní kọ́mọ ẹgbẹ́ ti wọ́n mú àlàáfíà ní kọ́mọ ẹgbẹ́ ti tí wọn náà bá ti bí náà fojú sí kọ́mọ náà lálàáfíà ọlọ́run jáwọn náà kí ni wọ́n tún ṣe àárín ìṣòro àti ìwọ̀njẹ́ra ìwọ náà kàtà bóòsì kan ìwọ gbọ́ tó lówó ní sábà pé máa fi tààrà kà sàgbé wọn ṣe nù olùdíje dáadáa lọ́dọ̀ àwọn ẹ̀mí ènìyàn lọ́dọ̀ àwọn ènìyàn wa ń bìbà ìtumọ̀ rẹ̀ ní pé ẹni ṣe dáadáa fẹ́ẹ̀dẹ́ èèyàn nìkan nínú ẹ̀sìn ẹni ṣe dáadáa sọ́lọ́wọ́n ọba rẹ̀ ó nàmbà wọn lẹ́yìn wọn àgbà náà ó wà máa ṣe a ó rí pé tọ́lọ́mùsọ̀rọ̀ yín wáyé pé aláàfíà kọ́ máa jẹ́ ti níwọ̀n ọlọ́run iná kàdá ní kàdá gbèsè mọ̀ sí ni torí pé ọjọ́ kan nínú àwọn olùgbé dáadáa wọn náà jẹ́ kan nínú olùgbé dáadáa. alágbàwá Ibrahim alayhisalaam sọ̀rọ̀ sẹ́lẹ̀ mọ̀ sí ni wọ́n wọn tí wọ́n náà náà bá ìwé tí mo wí fún ní mo tún wí fún ọ̀rẹ́ rẹ̀ tí lọ́ pa yín pọ̀ nítorí pa yín pọ̀ náà ní pé kàdá lè kàdá dìbò ni mo ọkọ̀ kan náà lẹ́jọ́ wọ̀ ọkọ̀ ọmọ sí ìlú ti dáadáa ẹjọ́ wa náà wọ́kọ̀ dáadáa yẹn ní pé káṣẹ́ tàbí kò tọ́ sí láti ọlọ́run ọba wa lọ́kàn tuntun bó ti tó àti bó ti ká má dà lórúkọ ọ̀rọ̀ tàbá ẹlòmíì kan kí wọn ní ó tó kí nǹkan bàbá wọ́n ń lọ jímọ̀ wọ́n tún ní nǹkan láwọn ẹ̀lùmí ìmúkò bẹ́rẹ̀ wọn máa ó wòlé lálàáfíà ọ̀ torí pé àlàáfíà táwọn àlẹ́gbà wọn yìí ní ju tó bàtí wọn fi ní ní pé wọ́n pa gbogbo rádaràdà yẹn ọlọ́run ní sàlámọ́ wọ́n tẹ́mọ̀ sí mọ̀tàlá àlàáfíà nínú ara àlàáfíà nínú ọkàn àlàáfíà nínú ilé àlàáfíà níjọ́dọ̀ dáyé àlàáfíà gbogbo ayé rẹ nígbà bá tó fẹ́ kú ní àlàáfíà nínú sàárè rẹ àlàáfíà ọjọ́ ìkẹyàmọ̀ àlàáfíà bọ́ bá ti wá ṣe irú àǹkí táwọn àlẹ́lẹ́ ọlọ́run ṣe máa máa retí àǹkí àlàáfíà bákan náà ìgbóná nínú ilé rẹ ìgbóná nínú ẹ̀mí rẹ ìgbóná nínú ọkàn rẹ ìgbóná nínú gbogbo nǹkan rẹ ọlọ́mọdé àyè ìgbóná mọ́ ọ wọ́n

anábì Yusuf àwọn ìgbà wọn náà máa bá yẹ wọn ti le tó bí wọn ti rìn ní ògbèsè ayé tó bó ti lọkọlọkọlọkọlọ òdìbọjá tí wọn náà bá dúró dáadáa mọ́rùn kọlọkọlọ ló ń lò tó kú láyé rẹ wọn láti rí rẹ. anábì wa Yusuf àárín ìṣẹ̀lẹ̀ rẹ̀ ọlọ́ni wà láńmá tó dẹ̀wò ádẹ́yìn wáyé afún ní nǹkan àgbà méjì mima wàhálì mímọ̀ àti bá ṣe lò mímọ̀ àti bá ṣe lò mímọ̀ ọlọ́lá fún kí lọ wá sí sí bàbá rẹ̀ lọ́kọ́ sí bàbá rẹ̀ lọ́kọ́ ẹni tí ò kì í ṣe ìtẹ́ka lóṣù kí lóṣù ọ̀kadà lẹ́ka lábẹ́lẹ́ mọ́ kí ni oní àwọn àánú àwọn òṣì dáadáa lọ. àwọn ìwà musa àárín ìsọ́lá ní ọ̀sẹ̀lá mú sínú làwọn náà olùsí dáadáa ni gbogbo wọn yìí gbogbo nǹkan tẹ́yìn tó mára káàkiri tẹ́ gbójúlé yìí àwọn òtún bá ń ẹ̀fà fún jọ ọlọ́run àdúró jù ẹ bàbá ní ìsìn ládùúgbò dáwà yìí oríṣiríṣi àwọn wọ́n máa ń polówó òògùn wọ́n ń polówó ẹ̀kọ́ káwọn èèyàn tẹ́ ọ̀bá fura wọn kàn sọ direct ní direct ní ẹ̀ wọ́n ń polówó ẹ̀kọ́ káwọn èèyàn wọ́n mọ̀ pé bóyá kìnìún làwọn ọ̀dà àwọn àwọn eh, iná làwọn wọ́n máa ń sọ àwọn nǹkan ẹ̀kọ́ káwọn èèyàn ah, ọwọ́ kan ọwọ́ gbá ọwọ́ wípé àjẹsàlélé ah, kìíní kan láyẹlé ẹni tó lè yẹ ní ọmọ Yorùbá pàápàá jùlọ ẹni tí ò ní Islam nínú gbèsè ayé ẹni rẹ̀ wà máa bàbá kan pé ha ah, Yorùbá ní nǹkan ò ilẹ̀ ní ẹ̀bọ̀ lẹ́ní ẹ̀ní nǹkan tí wọ́n bá fẹ́ wọná báwọn Yorùbá àdá wọná jọ́ni wọn bí ẹbọ ni iná lọ́nà tààrà ló kọjá náà jẹ́ táwọn anábì ọlọ́wọ́ ọjà wọ́n náà táwọn ọmọdé anábì ọjà àwọn ìṣẹ̀lẹ̀ àdúgbò ti pọ̀ tó kí ni ọwọ́ dámi lóhùn wọn lá ìlàhà ìlọ̀lọ̀ kí ni wọ́n fi jà wọ́n fi lá ìlàhà ìlọ̀lọ̀ wọ́n sẹ́gun àgbọ̀ wọn sẹ́gun àwọn tó àwọn Mùsá àwọn ìṣọ́lá tó wọ̀n tẹ̀lá olùsílára dára wọn àwọn ìwọ̀n lámúmá baláfà ṣúdà nígbà táwọn ìbí Mùsá náà gbàgbà wọ́n tàwa kéegun ẹ̀lẹ́ dáadáa torí bí yóò jàǹtì ẹ̀ ní pẹ̀lú àwọn kànàngòrì ayé ti Mùsá sí ti fìlà áwọn ọlọ́ni wọ́n tàwa fún Mùsá òwe wọ́n tàwa fún Yusufu torí Yusufu ọ̀wà jàǹtì ẹ̀ ọwà darí administrative ọwà ṣèjọba ni àwọn ìmọ̀ọ́sọ̀ ìjọba ni ṣùgbọ́n wọ́n ṣe wọ́n jagun ọ̀rọ̀ ní wọ́n ta wa torí pé yọ ọjà yọ ọba ìlera ọ̀rọ̀ ìjà àwa fún ní okùn pérépéré dáadáa. àtàyìnrà òhùnmá wà ìmá àfọ̀n náà níbi ń ta fún Yusuf láti ṣùgbọ́n àtàdékùn sí. wákàtá ní káàdá ju ìbẹ̀rù mọ́ kí ni ọlọ́ni bẹ́ẹ̀ náà ni ẹ bá jẹ́ mọ́ sínú bá ní lánàá kẹ́kẹ́ ọlọ́ni mọ̀ jù náà. Harun ọ̀rẹ́gbọ̀ Muslim làwọn ọ̀rẹ́ sálámà alá Musa wà Harun àlàáfíà kọ́mọ bá Musa àtàrúnà iná kàdáre kàdáre ní mọ̀ sí bẹ́ẹ̀ náà lánà sí wọn. Ìlíyàdín anábì ọlọ́run ní jẹ́wà rẹ̀ Ìlíyàdín ààrẹ ìsàlám mọ́sílù làwọn náà ọlọ́run ní àlàáfíà fún wọn Ìlíyàdín kí lọ́fà iná kàdáre kàdáre ní mọ̀ sí bẹ́ẹ̀ náà lánà aṣíwájú àwọn olùgbé dáadáa ààrẹ ìjọba tó ń ṣẹlá ẹni tó ṣe táwọn bíi pérépéré náà ní alábọ̀ àmàhàn sọ̀rọ̀ bá wà ní ìjẹ́pẹ̀ ní ìdáhùn nọ́mbà wán ní ìdáhùn nínú ẹ̀sìn òun náà ní kó ṣe táwọn bíi bẹ̀rẹ̀ dáadáa ọlọ́run wa ìnáàbì á ti rí ọ nígbà tó ń ṣe ìdáhùn lọ́wọ́ وتوكل على العزيز الرحيم بركة الجنج الرحيم بركة الجنج الرحيم الذي يراك حين تقوم أكبر والله نوتي إذا تقوم قلنا أني أن تعبد الله كأنك ترى وإن لم تكن تراه فإنه يعلم ìwọ ànágbà ló ń ti rí ọ nígbà tó ń ti kùrù kẹ̀kẹ́ tó ń ti gbogbo ẹ̀ ìwọ náà ti bàbọ̀ lọ́rùn yọ ọ̀tàfàdé ló bá kàfé ká dídí àtìbàdẹ́ nǹkan balẹ̀ fẹ́ràn ń kú ọlọ́run yọ ọkàn balẹ̀ iná òhun wá sálẹ̀ iná wọn láàárín mo ti tó owó mo sì ti mọ̀ pé tiẹ̀ ní òdegbe tiẹ̀ ní ògbóyè wà nẹ́ẹ̀ sọ́dọ̀ ọba wà nẹ́ẹ̀. tí wọ́n bá ti tàwídì rẹ̀ dáadáa wọ́n gbọ́ tó tàwídì rẹ̀ dáadáa ibi tó bọ́rọ̀ rẹ̀ já kò ní jẹ́ kààbọ̀ ní jẹ́ máa fẹ́ mọ́ eléyìí ni ẹ̀sán ti ṣe dáadáa nínú ẹ̀sìn lẹ́yìn wọn àgbà náà wáṣẹ a máa ayé àti pé bó la ti ń ṣe dáadáa nínú ààwẹ̀ bó la ti ń ṣe dáadáa nínú oorun bó la ti ń ṣe dáadáa nínú kàkà bó la ti ń ṣe dáadáa nínú ti dáadáa tó bí wa bó la ti ń ṣe dáadáa nínú tọ́jú ìyàwó bó la ti ń ṣe dáadáa níbi káma ti dáadáa tọkọ wa bó la ti ń ṣe dáadáa níbi tọ́jú ọmọ bó la ti ń ṣe dáadáa níbi aládùúgbò dáadáa báwo la ti ń ṣe dáadáa sí nǹkan èlò wa tí ṣùgbọ́n náà máa wá ẹ̀rù tó gbọ́dọ̀ tún ṣe oná rẹ̀ lé torí gbogbo ń tá a wípé nǹkan ìlú nǹkan ìlú yìí àwọn àlejò ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò ní rẹ̀ o ntọ́lọ́ wọn á wọ yín wọn jù náà lẹ̀sìn ọlọ́run yẹn nínú kàdá àríkà náà jù lẹ́nu báyìí láàánú àtẹ̀sán rere fún gbogbo ẹni tó bá ti fọ́lù wọn náà àwọn àlejò ọlọ́run bàbá fẹ́ sórí ayé tá a fẹ́ sórí díẹ̀ nínú tí wọ́n ti èyí tá à ń sọ fún aná ní pé ẹlẹ sáájú ti dáadáa òun náà ni kò fi tàbí kò tọ̀wé kò sí ìmọ́lọ́run lọ́kàn rẹ kọ́ yẹn ju dáadáa gbogbo àwọn àsopọ̀ àsorọ̀ kan tàbí táǹdì kiri yìí ẹ̀jẹ̀ ká pàṣẹ bí àbá kú sórí ẹ̀wù pé ẹ̀bọ lọ́wọ́ ẹni tí ń lọ jẹ nǹkan wò àtẹ̀ntì wò fún èèyàn ẹlẹ́bọ̀lẹ̀ méjèèjì ànábì pé ìwé ẹ̀yìn òun sọ́nà ọba òun kí ṣe rí gan lópin sọ́nà ọba ọba rẹ̀ ti wà. òun lè rí dáadáa sí nínú ẹ̀sìn wọn láì ju gbogbo jálajàla ẹ̀ sílẹ̀. ọ̀ntọ́ kankan lá òfin kan sórí òfin kan wẹ̀ ọ̀wẹ́ lórí sàárè ọ̀wẹ́ lórí kíní kan ọ̀wẹ́ lórí ọpọ́n ọ̀wẹ́ lórí ojú gbogbo àwọn kan lára dáa yìí tó o bá tó sórí ẹ̀ kó kọ rẹ ẹlẹ́bọn náà nígbà tó kírun já lọ o ò lè rí rere o ò sì rí ayé ọrụ láì gbogbo nǹkan tí ọ̀dà rẹ̀ torí tó o bá ti ní tó bẹ́ẹ̀ náà ni ó ti wé ìtò. tó o máa ń ọwọ́ àmà yẹ̀wò pé ẹbá yẹ̀wò náà ẹgbẹ́ wọn sí fún si àbí òòrì ó ti dẹrú ọ̀sán ní sọ máa ń lò lọ́jọ́ kọ̀ọ̀kan lọ́sẹ̀ ẹ̀wẹ̀ ọdẹrú ndị tiẹ̀ nìyẹn ọ̀tọ́njọ́ mọ́ndé tó ndị wẹ̀ ọ̀tọ́njọ́ túsdé ọ̀tọ́njọ́ wẹ́ẹ̀dẹ̀ ọtọ ndị ọtọ ndị Ndị sọ ìjọ tún ìgbé tó ti jó sáwọn àti àwọn àmàtó fún láti ìjọ táǹkì ẹrú ẹrú ayé náà òwò ní láyé tí ó rọrùn àti kó dúró fúnra rà rà kó padà sọ́dọ̀ lọ ẹni tó fẹ́ fún ọ ní nǹkan tó ń wọ ẹsẹ̀ fún ìlú sọ́nà ọ̀pọ̀ ọ̀sẹ̀ wa ràn lọ́wọ́ ṣùgbọ́n wà láàárọ̀ ẹni tó ọ̀pọ̀ fẹ́ fún ọ ní nǹkan wọn náà bá fi ọ̀sẹ̀ ní òfin ọ̀lẹ́wọ́n tó fẹ́ wáyé wọ́n náà máa fi owó yìí ọlọ́ni ó mú wa ètò tó ọ̀pọ̀ lọ́wọ́ ọmọ ìtọ́ ẹlẹ́yìn fún ṣáàdúrà ṣáàdúrà kọ̀ọ̀bà ẹ ó ṣé bó ti yẹ sí tó bá ṣe bó ti yẹ sí ni ọmọ pé àdúrà ń gbà kódà ń gbà ju gbogbo ti ṣe lọ ẹyọ kan ló béèrè ọlọ́run ti fún ọ láti tèlé ọlọ́run àbí ọ kò ṣe wáyé kan ní àwọn ọmọọ̀sí náà ẹgbẹ́ bó ti tàwọn ànábì kò ṣe tàwọn náà إنك على ذلك قدير وبالإجابة كثير وصلى الله وسلم على نبينا محمد آله